الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله تعالى àtẹ̀síwájú nínú علي ṣókíṣókí lórí àwọn أحاديث tí ń 200 golden hadiths from the messenger of Allah tí Abdulmalik Mujahid tó kọ tílé tẹ̀wé Salam, ti orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n gbé jáde hadith ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n inshallah ta'ala lágbéyẹ̀wò láàárọ̀ hadith 27 hadith yìí ó wà nù sọ Bukhari sọ̀híhù lè eh, bukhari ìwé àdìsí ìmọ̀ bukhari àdìsí one thousand two hundred and forty twelve forty one two four zero àdìsí náà lọ pé òjíṣẹ́ ọlọ́run tó kí atọ́ lọ́lọ́run bẹ́ fún sọ báyìí pé màá kọ́ kàkà gbọ́ àwọn àhà sórí inṣàlá hakuli muslimi alali muslimi khomsun rọ́dù sàlámì wà ìyá àdàtúlẹ̀ màríìdì. واتباع لجنائز وإجابة الدعوة وتشميت العاطف آها بشيرين hadith yẹn ò lágbára rárá mẹ́ta náà ni àjàsí lápin sí ṣàlà nam hakuli mùsùlùmí hakuli mùsùlùmí. حق لمسلم حق لمسلم حق لمسلم حق لمسلم على على لمسلم على لمسلم حق لمسلم حق لمسلم على لمسلم حق لمسلم على لمسلم على لمسلم حق لمسلم على لمسلم حق لمسلم على لمسلم حق لمسلم على لمسلم حق المسلم على المسلم حق المسلم على المسلم حق المسلم على المسلم حق المسلم على المسلم حق المسلم على المسلم يا ولاية حق المسلم على المسلم حق المسلم على المسلم حق المسلم على المسلم خمس خمس حق للمسلم على المسلم خمس حق المسلم على المسلم خمس حق للمسلم على المسلم خمس حق للمسلم على المسلم خمس حق للمسلم على المسلم خمس حق للمسلم على المسلم خمس لا معروف حق لمسلم على المسلم خمس حق لمسلم على المسلم خمس حق لمسلم على المسلم خمس حق لمسلم على المسلم خمس حق لمسلم على المسلم خمس حق لمسلم على المسلم خمس رد السلام رد السلام رد السلام رد السلام رد السلام وعياد وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض رد السلام رد السلام رد السلام رد السلام رد السلام رد السلام وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض وعيادة المريض رد السلام رد السلام وعيادة لمريض وعيادة المريض رد السلام رد السلام وعيادة لمريض وعيادة المريض رد السلام رد السلام وعيادة لمريض وعيادة رد السلام رد السلام وعيادة المريض وعيادة المريض يا سلام لا ما رد رد السلام وعيادة المريض رد السلام وعيادة المريض رد السلام وعيادة المريض رد السلام وعيادة المريض رد السلام وعيادة المريض رد السلام وعيادة المريض رد السلام وعيادة حق لمسلم على المسلم خمس حق لمسلم على رد رد السلام وإيادة المريض رد السلام وإيادة المريض حق المسلم على المسلم خمس حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض رد السلام وعيادة المريض حق المسلم على المسلم خمس حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض رد السلام وعيادة المريض رجعت سلام لا معنا نبي بره حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز واتباع الجنائز واتباع الجنائز زايون شي على من صفة كين صفة زاي صفيري آه، أجيك عملات حق للمسلم حق للمسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز حق كل مسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض wàtíbáàrù lè sàjá kódà pé yóò rọrùn fáwọn èèyàn láti kàtà bá mú ní kọ̀ọ̀kan tá àdápọ̀ yàtọ̀ sí àkólé mùsùlùmí alálẹ̀ mùsùlùmí khomsun tàbá sọ pé àkólé mùsùlùmí alálẹ̀ mùsùlùmí khomsun rọ́dù sàlám wà ìyáàdà tulè marid wàtíbáàrù lè jàná is rọ́dù sàlám. وعيادة المريض واتباع لجنائز واتباع لجنائز واتباع لجنائز جاك علينا حق لمسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع لجنائز حق لمسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع لجنائز حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وإجابة الدعوة وإجابة الدعوة وإجابة الدعوة wa ijabatu da'wa wa ijabatu da'wa mm kini ama mu ni ani ma wule join papo wa ijabatu da'wa wa ijabatu da'wa wa ijabatu da'wa wa ijabatu da'wa wa ijabatu da'wa wa ijabatu da'wa وإجابة الدعوة يا جويلي متى وإجابة الدعوة وإجابة الدعوة وإجابة الدعوة حق لمسلم على لمسلم خمس حق المسلم على المسلم خمس رد السلام رد السلام وعيادة المريض وعيادة المريض واتباع لجنائز واتباع وإجابة الدعوة وإجابة الدعوة يا كلمة ثلاثة بره حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة لمريض واتباع لجنائز وإجابة الدعوة حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض واتباع لجنائز وإجابة الدعوة والمسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع لجنائز وإجابة الدعوة وتشميت العاطف وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس يا ولي متى وتشميت العاطس وتشميت العاطس وتشميت العاطس جمع لاتي وإجابة دعوة وإجابة دعوة وتشميت العاطس وإجابة الدعوة وتشميت العاطس واتباع الجنائز واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس واتباع لجنائس وإجابة الدعوة وتشميت لعاتس واتباع لجنائس وإجابة الدعوة والتشميت لآتس حق المسلم حق المسلم على المسلم خص رد السلام وعيادة المريض واتباع لجنائس وإجابة الدعوة وتشميت إيه كثير حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة لمريد واتباع لجنائس وإجابة الدعوة وتشميت العاطس أكمل على سمجي لا تحق mùsùlùmí títí dé wà iyadatul marid group one yẹn àwa group two wà tìbá olùjànà is títí dé kí ni o wà tashmitul atis so abdallah uh, <coughs> talawa group one abdallah uh, unaisa uh-huh. ẹwà ní àti ẹyin tó àti wọlọ́run ẹwà ní kí nìyẹn group one hakuli muslim débò. وعياده المريض اوا يقول جروب group واتباع ni ويا حق المسلم على المسلم خمس رد السلام وعيادة وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس نباتي كاتي ونزين táwa kúrútù kà wá tún wá ka nọmba wá yẹn padà wọn á tún ka tún wọn tún á ṣe sákùbẹ̀ yìí táwa ti yí ní round one parí á tún á wà sọ tún mọ inṣàlá naam oya. حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس حق للمسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطف حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع لجنائز وإجابة الدعوة والتشميت العاطف أجابوا واقع لمتافي حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض واتباع لجنائز وإجابة الدعوة وتشميت العاطف حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس حق لمسلم على لمسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس الحمد لله جاري نكان أكاك نكان تلك volunteer tí ó yọ̀ǹda rẹ̀ pé mo lè ká ta nìyẹn ẹ́ abdullah ya. حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطف جيد جدا ممتاز بارك الله فيك قال لي سيرنا إذا بيجي <laughs> try ẹ̀ ríá gbìyànjú. ìwọ ló fẹ́ tún confuse ẹ̀ ìwọ níwà ìjì òun tẹ̀ ti fẹ́ sọ pé wà á náà wà á ìyá wà ìyá àdàtù. واتباع واتباع لجنائز وإجابة والتشميت العاطس ṣé wọ́n tó ń sọ sí lábẹ́ yẹn fẹ́ kà ní ẹ́ ó gbà ń sọ lẹ́nu ìtumọ̀ rẹ̀ ní ṣókí hakuli mùsùlùmí ẹ̀tọ́ mùsùlùmí alali mùsùlùmí lórí mùsùlùmí ẹ̀tọ́ mùsùlùmí kan lórí mùsùlùmí ní homson márùn ni rọ́dù salam dídá sálámà padà wà ìyá àdàtúlùmọ̀rìd àti bíbẹ̀ aláàárẹ̀ wò wàtíbá olìjànà is àti mímọ̀ tẹ̀lé jẹ̀nẹ́sà mímọ̀ tẹ̀lé jìnísà wà ìjáàbá tó dá àwà ìmọ̀ dáhùn ìpèpè wàtàṣìní tó làátìs àti mímọ̀ kí ẹni tó bá sìn ìtumọ̀ ẹni bọ̀rọ̀ gidi nìyẹn o lẹ́ẹ̀kan sí hakuli mùsùlùmí ẹ̀tọ́ mùsùlùmí kan alàlẹ̀ mùsùlùmí lórí mùsùlùmí míì khamsun márùn-ún mọ̀ ni rọ́dù salam alákọ̀ọ́kọ́ dídá sálámà padà wàyí àdàtúlùmárìd ẹlẹ́ẹ̀kejì bíbẹ aláàárẹ̀ wò wàtíbá ulìjànà ìz ẹlẹ́ẹ̀kẹta ìmọ̀ tẹ̀lé jìnnìṣà wa ijabatu da'wa ẹlẹ́ẹ̀kẹrin ìdáhùn ìpèpè wa tashmitul aatis ẹlẹ́ẹ̀karùn-ún mímọ̀ kí ẹni tó bá sin bó wá ni kí ni ìtumọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ́ẹ̀ tó ta kókó gbàtà níjìnísà lókùn níta kókó fáwọn tó bá wà níbi ìgbàgbẹ́ nǹkan torí pé inú èmi gan fúnra mi jìnnìsà mi bí mo ti kọ́ gbọ́ pé wọ́n ń ṣe jìnnìsà nu rédíò mi rédíò wa èròǹgbà ilé akéde ó ti pẹ́ o ló bá ń polówó pé kẹgbẹ́ polówó yín wá bó sì jẹ́ jìnnìsà ewu ní jìnnìsà ẹ máa ń ṣòkù so èdè Islam ó ti wọ èdè Yorùbá ti pẹ́ ọ̀rọ̀ tí mo ń sọ kì í sọ̀rọ̀ náìtì o ọ̀rọ̀ eighty ni mo ń sọ àti late seventies mo jẹ́ jìnnìsà jìnnìsà òkú now hakuli muslim inú àdìsí yìí àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ni pé àṣà alẹ́tọ̀ lórí ara wa tó jẹ́ pé alẹ́ wọ́n gbọ́ mùsùlùmí kan ní ẹ̀tọ́ tí ó gbà lọ́dọ̀ àwọn mùsùlùmí mi àṣekèyí pé bá a ṣe wà lásìkò àṣekòsí àṣẹ tó ń bẹ tó jẹ́ pé tí ẹ̀tọ́ ni fún wa láti gbà tí wọ́n pè ní right lọ́dọ̀ mùsùlùmí mi ànábì wa ṣàlàyé inú àdìsí eléyìí pé márùn kan wà ànábì ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní rọ́bì sàlám ká dá sálámù padà ìyẹn ni pé tí mùsùlùmí kan bá kí wa pé asàlámù aláìkùm ó ti di ẹ̀tọ́ fún wa o ká dá sálámù yẹn padà ìtumọ̀ rẹ̀ ni pé tá a bá dá padà àfun lẹ́tọ̀ọ́ rẹ̀ nu ṣẹ́ntì ò bá sì fún yàn lẹ́tọ̀ọ́ kí ló ń tàn alábòsí àti kàńjẹ́ òsì náà àbí ìpínbí hmm? àbá àti ìka àti ìka. bàbá ànàbí sallallahu alaihi wasallam ń ṣàlàyé fún wa nípa zolimu nípa àbòsí àṣàlàyé ń bẹ̀ pé àbòsí ni ẹ̀tọ́ ẹni tó ní bùkà ẹni tó jẹ́ kóun ló lẹ̀tọ́ àfún àtúnwá lọ fẹ́ lómi rọ́dù sàlám sàlám a jẹ́ pé tá a bá ti fún ní ẹ̀tọ́ yẹn yóò padà gbá lọ wa níjọ́ gbèǹdé àlùkè àmọ́nìyàn mo rò pé tó gbèǹdé kì í ṣe pé wọn bóyá dá àbí wọ́n á sọ pé yá sálámọ̀ sí dá sálámọ̀ rẹ̀ padà tàbí à ó ò dáhùn sálámọ̀ sẹ́ni láyé yá wá sọ pé wà á létún sálámọ̀ sí báyìí rárá o ṣe mọ̀ pé bó ṣe sálámọ̀ fi wà yín oníláàdá tí ó gbà bí táwa náà bá dáhùn kọ́ àníláàdá déédéé láàdá tó yẹ ká gbà lórí dídá sálámọ̀ padà ń tààdá padà fún yẹn ẹ́ òní wọn ò lọ yọ nínú iṣẹ́ rí wa wọn àlọ́ kó fún tọ̀hún jọ gbèdé ẹlẹ́mi ní ẹni tí ò bá níṣẹ́ rí mọ́ kọ́ dà ó dà wọ́n lọ yọ déédéé aburú yẹn nínú iṣẹ́ tẹ́ńtọ̀ wọn àdàmú aburú tiẹ̀ kí ló nira nínú kádàm sálámù asàlámù aleikum wà aleikum sàlám èyí tó kéré jù bẹ́ẹ̀ náà wà aleikum sàlám ìntàhà kò dáhùn ju kó lọ́ máa fi wọ́n lọ́ máa yọ ṣẹ́ẹ̀rì rẹ̀ ń jọ̀gbìn dàrú kí a mọ̀ ẹnu ẹlòmíì sì wúwo láti dáhùn sálámù gbọ́dọ̀ ẹgbẹ́ kìí ṣe ọ̀ràn èèyàn nìkan sálámù sí yẹn wọ́n tí wọ́n bá ti lè sálámù sí wa tó jẹ́ mùsùlùmí ló sálámù ó ti dẹ̀tọ̀ kàdámù ẹ̀kọ́ ayé àkùránì náà sọ ìdá yìí tó ń bi tàhíyà tí ń kí lọ́lọ́run sọ fa kí ló pé fa áhìyó bi àhìsànìyà áó ọrùdùwà tí wọ́n bá kí yín pẹ̀lú kíkí kan ẹ̀yin náà ẹ dáhùn pẹ̀lú èyí tó dáa jùlọ nínú kíkí tó dáa jù èyí tó fi kí yín lọ yẹn tàbí lùdú à tánàbí sọ pé rọ́dù sàlám tàbí kẹ́ ẹ dá padà bí wọ́n ṣe kí yẹn yẹn àbí àlàyé ìtumọ̀ ẹnu súnà ni pé tí wọ́n bá ní asàlámù àlékún sí èyí tó dáa jù sọ asàlámù àlékún lè dáhùn kí wọ́n sọ pé wa alaykumus salam àwọn kí ló pé rodo àtàbí kò dáhùn bí wọ́n ṣe òdi wọn bí wọ́n ṣe kí ọ yẹn kò sọ pé wa aleikum salam ẹgbẹ́ assalamu aleikum wọ́n náà ni wa aleikum salam ṣùgbọ́n èyí tó dáa jù ni pé wa aleikum salam wa rahmatullah kẹ́nìkan tó ní assalamu aleikum wa ìwọ ni wa aleikum salam wa rahmatullahi tó bá lè fi wa sí wa ní. وعليكم السلام ورحمة الله. rahmatullah tẹ́lẹ̀ kan عليكم ورحمة الله assalamu وعليكم السلام ورحمة الله وبركاته. wa alaykumus salam wa rahmatulahi wa barakatuhu ẹlẹ́mìnì ó dà àwọn ó ti fi wà mọ̀ tòrọ́ tù sí ẹ ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ kan náà ṣùgbọ́n ó wọlé ibi tí màá sọ mọ́ nípa iná nìyẹn ó wọlé ṣùgbọ́n kì í ṣèyẹn ni a fẹ́ ṣe nínú kíkì so ó ṣe rí nìyẹn ká dá sálámà padà ẹlẹ́ẹ̀kejì wà iyadatul marid wà iyadatul marid ká bẹ aláàárẹ̀ wò ó fi hàn pé tí mùsùlùmí kan bá ń bẹ ládùúgbò wa tó jẹ́ aládùúgbò wa tàbí amúlétì amúlẹ̀ eh, alámúlétì wa alámúlétì wa fi hàn pé ní àlejáàrò alámúlétì táwọn eléyìí ń pè ní neighbor. Mhm. tara rẹ̀ ò bá yá tí bá ń tàbí bóyá àjọ máa kírun ní mọ́ṣáláṣí làwa gbúrò tàbí àwa gan tiẹ̀ béèrè rẹ̀ ńgbà tá a rí yẹn bá ló ń ní ká lọ n ní ká ṣe kí mùsùlùmí tó ń yìí ti ọ̀pọ̀lọpọ̀ wàhálà fún wa lọ́nà o kódà ẹlòmíì àwọn míì kò nínú Islam torí pé ó ṣàárẹ̀ bóyá òdìdí oṣù mẹ́ta oṣù mẹ́fà lẹ́lòmíì ti ṣàárẹ̀ àwọn èèyàn olóbèrè ẹlòmíì ọdún kan ẹlòmíì oṣù méjì ẹlòmíì oṣù mẹ́ta ẹlòmíì oṣù kan ìjọ tó ara ẹ̀ bá yá ló wá wá mọ́ṣáláṣí ló wá kírun ìgbà tó kírun tó ní ẹ̀ńlẹ́ o èèyàn wa ilé ìrùn dágbére ló ń wá kí fún yín o kí ló dé ẹ ṣe èèyàn àwọn ìjọ tó wá ń bẹ̀ ń nígbà tára àwọn ò yá òun fẹ́ lọ darapọ̀ mọ́ wọn tòun kàn ní kò wá kírun dágbére fún yín ni ah, kí ní kankan ẹ̀pà ò ní bóró mọ́ fìdíkìfìrí nù ṣẹ̀sìn náà pa àwọn náà sọ̀rọ̀ àwọn ó jí lọ ọbẹ̀ ni wọ́n láwọn lọ ṣàdúrà fún àwọn ń gbàdúrà ní tiwọn ṣùgbọ́n kò kọ́rẹ́tì à ń ṣe àdúrà ní ọlọ́ọ̀ni máa gbà wò káwọn ṣàkíyèsí àwọn Yorùbá táwọn bàbá wa máa ń lò fẹ́ sìn tipẹ́tipẹ́ yìí à ń ṣàdúrà àwọn èsì pé wọ́n gbà ọlọ́ọ̀ni wọ́n gbà wọ́n láwọn lọ gbà àràárọ̀ atẹni tí ò rí jẹ́ nu wọn tó jẹ́ pé ó ti rù agogo látàrí ibi òǹgàn ó dáwó pé wọ́n ń dáwó fún yóò wá rò pé bẹ́ẹ̀ ni nǹkan ṣe ọ̀sọ̀mù dàbí ọ̀rọ̀ tá a fa àkàn sọ pé ìbá ṣe wípé jésù ń kórè dásílẹ̀ mú orí ni kò yẹ kí gẹ́tìmánù ó wà ní ṣọ́ọ̀ṣì <laughs> àbí gẹ́tìmánù tó yẹ kó wà tó yẹ kí wọ́n lọ́dẹ ń bẹ̀ kò yẹ ó ní ẹkú tara wọn jẹ ìbá tí yẹn bá rí wọn náà èmi inú wọn bí ẹni tí fọwọ́ nù la. ọmọ ẹgbẹ́ ń fọwọ́ nù lábí òṣèré hmm, ọlọ́run sànù ṣùgbọ́n kò lè òun ò ní mọ̀ èyí tí mò ń sọ yìí ti ṣẹlẹ̀ rí o nígbà kan lọ́yọ̀ọ́ lára ọ̀rọ̀ mi ó ti pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí o ẹnìkan aláàjì ni ó lọ ọmọ kan ó ń ṣàárẹ̀ àwọn mùsùlùmí ò lọ kí ní mọ́ṣáláṣí ẹ̀ ó sì dìnà sáà kí ó sì dìyàn ọ̀tọ̀ sáfùlà kì í ṣe pé ó ṣàárẹ̀ ni owó nìyẹn nídìí ó nídìí gbé àpò kan gbà yẹn àbápò mẹ́ta àwọn nàṣàrà ló yá ó sì di nàṣàrà hmm, ànàṣàrà yà lówó ó sì dàrẹ́ ó sì kẹfìrí gbà yẹn mo rántí bọ̀tọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ ní ti pẹ́ o kì í sọ̀rọ̀ náìtì o ọ̀rọ̀ eighty ni o tàbí seventy bíi late seventies ó ti pẹ́ gan àwọn àná máa ṣàkíyèsí irú èyí tí wọ́n yá lówó tó fi di kẹfìrí ní ìsìn ibi àpèjúwe mùsùlùmí níbi máa ṣe kíni ìmọ̀ ìmọ̀ kánú ara wọn ìmọ̀ sànú ara wọn nìyẹn o ó dà gẹ́gẹ́ bí ẹ̀yà òdìdí ara kan tí ara kan bá kérora àwọn ara yìí ẹ̀yà ara yìí kò ṣe kí ni wọ́n ó darapọ̀ mọ́ pẹ̀lú kí ni ìdá ọ̀run mẹ́jú àti ìgbà ọmọ àwọn náà mọ̀ gbóná àyùbá ọmọ ṣe wọn wà sàrà ti dá mẹ́jú àìmọ́ ka ọ̀rọ̀ bàbá mi fi ń jọ̀ ń lò fi lọ́ọ́ di kékeré sẹ́lómi ò ní wá mọ́ṣáláṣí wọn ẹlẹ́rìí òní ṣe déédéé wọn yóò nígbà tó ń zikí wọn wá wò nígbà tára wọn yá bó tilẹ̀ jẹ́ pé kò tó lẹ́rìí tàbí kì í tiẹ̀ ṣe ẹ̀rí rárá fún ẹni tára rẹ̀ ò yá táwọn mùsùlùmí ò bá bẹ̀wò kó sọ pé òun ní kírun máa ń gbà tára ẹ̀ yá àbóhùn ní wàá mọ́ṣáláṣí máa bóhùn ti kékeré torí pé ìjẹ́ mùsùlùmí rẹ̀ kò rò pọ̀ kì í ṣe pé wọ́n dì mọ́ pé káwọn mùsùlùmí lọ́ máa bẹ̀wò ó kàn jẹ́ tọ́ ẹ̀ ni tí wọn ò bá fún lẹ́tọ̀ọ́ tiẹ̀ kò túmọ̀ sí pé kò mọ̀ wá fọ́lọ́run lẹ́tọ̀ọ́ tiẹ̀ mọ́ torí pé kájọ́sìn ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́run táwa ó fún ọlọ́run ni sọ́lọ́run wa máa ṣẹ̀tọ́ tiẹ̀ fẹ́ nìyẹn ni nínú ẹ̀tọ́ tọ́lọ́run ṣe fún náà nípa ara rẹ̀ ò yá ọlọ́run tó wò sàn àwọn nǹkan tó ní bùkátà sí lójoojúmọ́ atẹ́gùn oòrùn omi iyẹ̀pẹ̀ ilẹ̀ tí ń rìn gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lọ́lọ́run ṣe fún sọ́tọ̀ náà àṣìṣe ńláńlá ló máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn ni àwọn mùsùlùmí ò dáa wàrà àwọn ìyá wọn ò wá àwọn ò lọ kírun mọ́ ẹ̀tọ́ tọlọ́run tó fún òní kò sìn ẹ̀tọ́ tiẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ní kí wọ́n bí ọwọ́ tí wọ́n bá wá fún ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé kò wá torí ẹ̀ mọ́ fún ọlọ́run ní ẹ̀tọ́ tiẹ̀ torí pé kì í ṣe àwọn mùsùlùmí ló kúkú wá ń ṣe kí ni ló wá ń kí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kan tó pa ńlẹ́rìn ni ó kàpéjúwe dàbí ìmáàmù tí ń kí jímọ̀ mọ́ṣáláṣí kan wọ́n sì máa sanwó oṣù fún wọn á jẹ lówó oṣù méje nígbà tó a di jímọ̀ kan tán ó ti jẹ́ kára wọn ó balẹ̀ kan ní tọ́ ẹ nígbà tẹ́ ẹ sanwó oṣù mi mo daṣẹ́ lẹ̀ o ló bá padà lọlé tàbí kò wá jímọ̀ wọ́n béèrè ìmáàmù títí títí ìmáàmù kọ́ wọ́n jẹun lówó oṣù ń ṣáìkì tí wọ́n bá fi ọjẹ́ lèmọ́mù kó mọ́ gbowó oṣù sí òní kí jímọ̀ tẹ́lẹ̀ ni ajẹ́ pé torí owó oṣù ló fi ń kírun ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run ni kò sìn tẹ́lẹ̀ tó bá béèrè tí mọ́mù ò bá wá jímọ̀ kí ló dé wọn ní ìmọ̀ọ́mù lo oko oko búlú ló lo oko wájú kò wá lè dé ńjọ́ náà kí ló ṣe òun àti òjẹ̀ lọ àwọn ìjẹ́mọ̀ lè wá rò àti ṣe òtù méje láàfúnjẹ́ mọ́mù ìlówó o kò já yọpa àbódì àsìkò zuhuri wọ́n ní máa mú ètò kò dé tàbí bóyá rọ àwọn bí èkó àbí pọtá àbáǹbòmí tí ò sí bí ọ̀rọ̀ oko tàbí tí ò sí kó lé àdúgbò wọn ń bẹ bí ọyọ ọkọ wájú náà wà láwọn abẹyẹ òyìn lè kó lẹkọọ kó lóko ó lè kó lábẹ́kúta àtàwọn abẹyẹ ó lè wò pé bóyá wọ́n ní ah ìmọ̀ọ́mù ètí jẹ bóyá ah ó ní mọ̀ọ́mù wà ah Eh, bàbá ìmọ̀mù èdè wọn wá kí zuri àtàsìmí àwòdì mọ́gíríbí àtìṣà ìkùn tó wà kí ló dé tá a fi rí wọn kò sí níta ìbí wọn pé wọn ò jẹun níbo ni wọn ti wá lọ wọn á dá kọ̀ọ̀bì tí wọn lọ wọn lọ ṣòwò bóyá wọn lọ gbàárù ni bóyá wọn lọ ṣòwò ni bóyá àwọn náà lọ ṣiṣẹ́ ni bóyá àwọn lọ ṣe bíríkìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá wò pé ní pé àfẹ́ kí wọ́n mú yóò máa lo oko bíríkìlà mọ́ afẹ́kùnmọ́ kírun ẹ̀ máa fún wa pé wáàsí ti jẹ́ ń ṣe fún adùn mọ́ wọn àlẹ́ òkè ìmáàmù iṣẹ́ tẹ̀ bá ń ṣe ládùúgbò yìí náà ti tó ẹ̀ mọ̀ ìgbà yìí báyìí àwọn èèyàn kan wá mójú tó sọkọlọ ah, ah. kò ṣàánú wa ìyá àdàtú màrí kálọmọdé alálẹ kí ni ẹlẹ́ẹ̀kẹta ìtìbá olùjànà tó ń bá jáde láyé tí mùsùlùmí kan bá kú ó ti dojúṣe àwa mùsùlùmí yòókù láti bo àṣírí rẹ̀ tá a bá bo àṣírí rẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni wá yóò gbẹ̀tọ̀ ǹjọ́ gbèdì kí ni wọ́n ń pè láàbùrì ìwàṣírí ẹ̀ àwẹ̀ á faṣọ sí lára á kírun sí lára á sì sín pẹ̀lú ìlànà ṣẹ̀ríà nítẹ̀lé súnà ẹ̀tọ́ rẹ̀ tó nínú tábà wá ń fún lẹ́tọ̀ọ́ àtùgbà aládàá ọ̀tọ̀ dáná bí sallallahu alaihi wasallam tó bá bá wọn múra fókù títí tí wọ́n fi tọ́jú òkú títí tó wà ń bẹ́ẹ̀ títí tí wọ́n fi ṣe kí tí wọ́n fi kírun sí la yóò gba kìrọ́ọ̀tù kan o tó bá tún wá tẹ̀lé títí tí wọ́n fi lọ sí yóò gba kìrọ́ọ̀tù méjì wọ́n ní kí ló kọ kí ni jẹ́ kìrọ́ọ̀tù ànábì ní bíi òkè méjì ẹ̀kọ́ òkè kọ̀ọ̀kan nínú àgbà wa mi ò ní kìrọ́ọ̀tù kan dàbí òkè wúdù hmm? eh, yóò tó bá wọn torí náà bó tilẹ̀ pé àwọn àfáà ṣàlàyé pé ìdá kọ́ ọmọ bíi ìbàd sákọ̀tọ̀ ànìbàkìn káwọn mùsùlùmí kan bá ti lè ṣẹ̀tọ́ yìí kì í sọ̀ràn èèyàn mọ́ lórí àwọn mùsùlùmí yòókù ṣùgbọ́n tí mùsùlùmí kankan ò bá lọ ṣẹ̀tọ́ yìí ó ti di ẹ̀ṣẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ náà ló ń sọ torí náà tá bá mọ mùsùlùmí kan tó kú ká lọ bí òkú ẹ̀ ètò kan máa dún èèyàn ni pé ìyàlẹ́nu ni o lásìkò yìí máa yà yàn lẹ́nu tẹ́lẹ̀ ò lè mọ́ yà yàn lẹ́nu wọ́n bí mà ṣe fọ́n kátó yìí ká débi tí wọ́n ti fẹ́ kírun sókù la tọ́ba ti fẹ́ kírun sókù láìkàn láwọn èèyàn tí ó bìlà ìyẹn ni pé wọ́n kàn wá kó sẹ́gbẹ́ kan àtọkùnrin ni ó lọ́wọ́ àwọn òwò lọ́ọ̀kan wọn ò ní darapọ̀ máa tó fẹ́ kírun. àwọn obìnrin náà wọn ó ṣàkólé bó tilẹ̀ jẹ́ pé ìyẹn àìmọ̀ kan ló bì ní àná alánà àná lẹ́lẹ́ mo kàn ń wo whatsapp group kan ẹnìkan post kìnnìkan síbi àáfàá kan ìdẹ́ẹ́ ó gbé mi lọ Facebook nígbà tí mo wá pè mo fẹ́ dánlódù tó pósìtì àáfàá yẹn wá ń ṣàlàyé pé ó lóun lọ ibì kan bá pé lọrin nítorí onímọ̀ àwọn Fúlàní ló kírun fáwọn sókù kan lára wá ní wọ́n ní kóhun tó sáfù wájú wá òkú àbí ah, táwọn àgbàlagbà wà ó láṣọ Ọlọ́run fẹ́ kóhun rí nǹkan ni ló ń fi lọ sáfù ẹ̀yìn sáfù ètò kángun sí ètò kẹ́yìn ló wà ó lóun bá rí èèmọ̀ kí lèèmọ̀ tó rí ni pé àwọn obìnrin bá tún tò sẹ́yìn sáfù ó wá ní kò sí àlàfo tó wà láàrin sáfù ọkùnrin ibi tó kàn sí àti obìnrin bíi sáfù méjìlá àlàfo yẹn ó lóun wá sọ fún wọn pé ẹjọ káwọn obìnrin yẹn bọ́ sínú ilé ó lẹ́wọ̀ ẹnìkan ó lẹ́ni inú àwọn ẹni tó fi ìwé kéwù ni hmm, kì í ṣe pé ó mọ kéwù ló fi ìwé kéwù ó lọ́wọ́ sọ pé kò burú náà ó lóun wá dákẹ́ kí fáwọ́dọ́ bó ṣe sọ nìyẹn pé kí ibẹ̀ yẹn má bàa dàrú ẹ̀pọ̀n yẹn yóò má ṣẹlẹ̀ ló wá ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ló fẹ́ ṣàlàyé wípé táwọn bàbá ti sọ ní súnà kò yẹ kóbìnrin ó wà ń bẹ̀ ló bá sọ hadith ànábì èyí tó lálàáfíà àti tí ò lálàáfíà ìyẹn tá a fi máa dá a mọ̀ ńlẹ́nu tiẹ̀ ó ní ọpọlọ làákàyè wa títí ò bá ti bá làákàyè mọ́ ẹ sọ́nà àṣìṣe tó ṣe ni pé nǹkan tó bá làákàyè mú lọ́dọ̀ tèmi ó in tó bá làákàyè mu lọ́dọ̀ tiẹ̀ ó lè tó bá làákàyè mu lọ́dọ̀ tèmi ṣùgbọ́n ó gbọ́dọ̀ ní òṣùwọ̀n tí wọ́n fi wọ́n òṣùwọ̀n yẹn ni ẹ̀kọ́ àdìs tó ti wà àti pé mo wá ń kọ́mẹ́ǹtì ń bẹ̀yẹn fáwọn èèyàn yìí pé ẹ lọ́wọ́ máa mọ̀ dájú o mo ní eléyìí tó ń ṣe ni ìmọ̀ sọ hadith àti ìmọ̀ ìjìnlẹ̀ nípa hadith di ń tá a fọpọlọ lásán wò láì lẹ́kọ̀ọ́ gbà mo lẹ́lẹ̀ kejì ẹ lọ́mọ nílẹ̀ Yorùbá o tó dá mi lójú láì sí ìfòyà àtakò tàbí ìtaniláyà ìmọ̀ ìjìnlẹ̀ ń pa hadith náà ń pè ní science of hadith olóhùn hadith ó ṣàjòjì pátápátá àwọn bàbá wa ò mọ̀ ń jọun ìgbà táwọn èèyàn sì lọ kéúnlẹ̀ lárúbá tí wọ́n ń dé ní seventies lọ́rọ̀ olúmúlà àdìsí dé ìyẹn ló fà yẹ pé gbogbo àwọn tó lọ lé kéúnjọ kò sẹ́nìkan ṣo báyìí tí ó ṣe ulumul hadith mustalahul hadith ń bolẹ̀ ti gbọ́ rí gbogbo tí àtà ti gbọ́ rí ń gbà gbogbo àwọn afáà tí wọ́n máa se ṣe tàùsírì jọ <laughs> ṣé tàùsírì ìlú tó ṣe é pé kí ní kí lórúkọ tí àyí ti ń jẹ́ sẹ̀búrà mọ̀wáìsù libáligà ni wọ́n fi ṣe tàùsírì ìlú ní gbogbo èèyàn ó jókòó sí àti àfáà tàùsírì àfáà tí ó sì káwọn gan bóyá ti lógún ọdún lé kéwòn tíra àdíìsì tẹ́ máa ń sọ̀rọ̀ àdíìsì èyí tó ga jù nú ẹ̀ ní mú àtà ìmọ̀ mọ́líkì ní rí jọ náà tó ga lọ́dọ̀ wọn ẹ tí ó sì rí àfa àgbà pátápátá ni <laughs> ọ̀dọ̀ rẹ̀ ni. gbọ́dọ̀ fẹ́ ra àdíìsì mo rántí ìgbà kan ní ní rédíò Kwara ní 80s àti ní 90s àti early 90s nígbà yà àgbà àbá àlíù jàbàtà nìkan ni a máa wá kàdí ìṣiṣẹ́ buhari ní àbúrò rà iṣẹ́ ọlọ́run sọ àwọn nìkan mo mọ̀ tí máa kà lórí bí wọ́n máa pè wọ́n àwọn yòókù tí wọ́n bá wá bí kí wọ́n mú orin tí àkàn tí wọ́n kọ ń ta àdẹ̀ bá náà nìyẹn tí wọ́n máa ṣe tẹ̀sí ká ló kàdí sí. àyàfà àwọn ọ̀rọ̀ náà tí à ó lẹ́sẹ̀ ńlẹ̀ kò lẹ́sẹ̀ ńlẹ̀ ìta kéèpì àtàwọn nínú fàwákìw àmì sakata ìta àwọn ìmí tí èsì èyí tí wọ́n sọ nípa tani ẹni tí wọ́n ló sọ̀rọ̀ yìí kìnnà aláàárọ̀ bí ṣá abdullahi náà pé hmm. mo gbàgbé orúkọ ọkùnrin aláàárọ̀ ìdára àìta alímọ̀rọ̀ bá ní fàkúńlà tó bá rí onímọ̀ kan kó dìde fún fàyín kọ́ mọ́ mi màjìlísì tó bá dìde ní ààyè kan níbi tó jókòó sí fájìlísì fi ìjókòó bẹ̀ fàyín náà bàrọ̀ kátà tẹ̀sí torí pé àlùbáríkà ó ti sọ̀kalẹ̀ síbẹ̀ rẹ̀ a máa ṣọ́ kí náà kúrúkọ ènìyàn sí aliyu àrọ̀bí yìí ni àwọn èèyàn oh, aliyu nu wọn ni aliyu ọmọ lárúbáwá kan aliyu wo ni. ẹ̀rí gbà wà lẹ́jọ́ alì kàrámọ̀ láwájú àwọ̀ ọlọ́run ṣàtìmọ́lé fún àdójúkọ ẹ̀ mọ́ bí tí ń sin alì sí láyé hmm, bíkíbi tó wà kọ́ lọ́run ṣàpọ́nlé fún alì tí ń sin sí náà jáfù láàrin ní iraki sí iran bíi ti jìnnà sí bọ́dà kan nájà fún wọn sísè wọn mọ bí wọn sísè o nípa àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àdéhùn ìran gbogbo ẹ̀ pọ̀ kò rà lẹ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀ wo sábú àmọ̀sá nígbà tá a kí táwọn afáfin máa ń mì sọ́tún sósì yàgò ẹ̀yìn ò máa wo sánmà náà tí wọ́n ní ìdínà sírọ́ọ̀tọ̀ lè mọ̀sítẹ́kì ìfẹ́ gbàsìkò láti ṣàlàyé ibẹ̀ yẹn ni wọ́n gbà bí olóhùn hadith ń jẹ́ olóde ní ìsìn náà ìyàmí lè kéwù mélòó ni wọ́n ti ń ṣe mustola ala hadith ẹ̀kọ́ gbogbo lè kéwù jọ àyàfà wọn díẹ̀. báwo lẹni bẹ́ẹ̀ pé kò nímọ̀ nípa nǹkan yẹn ti fẹ́ mọ̀ ṣàlàyé tí ìbá ṣe pé ọ̀gbìn eh, ìráyè láti ṣàlàyé délẹ̀ torí tí n bá kàn mọ́ ọ̀rọ̀ yẹn láàrin ọ̀tọ̀ ní tẹ́lómi ò máa sọ àwọn bàbá bàbá tá a bá tí wọ́n ṣe tẹ̀síìrì àti tá a bá tá a gbọ́ àwọn wo ló ṣàlàyé science of hadith rí wọn ò ṣe báwo làwọn ọmọdé wọn fẹ́ kọ́ńkọ́ ké ó ṣe fẹ́ sọ wọn ṣe fẹ́ òyìnbó ṣe fẹ́ mọ̀ nǹkan ẹ̀ nípa òǹjì yẹn ń pa wá lọ mú ọ̀rọ̀ tí ó ní ẹ̀rí àwọn tó sọ pé obìnrin lè kírun omi wá kì í lẹ́sẹ̀ rí wọn nìyẹn ó ní tànà bí ò ṣe tànà bí sì ṣe ànábì kírun obìnrin kírun lẹ́yìn ẹ̀ àwọn mẹ́ta ni ànábì wọn àwájú ọkùnrin tẹ̀lé obìnrin sì kẹta ṣùgbọ́n ìyẹn kọ́ mo fẹ́ sọ ń sìn kọ́ lóun ṣàánú wa torí náà ètùbáàlì jàǹdà yìí àwọn obìnrin wọn lè tò dáadáa lẹ́yìn wọn pẹ̀lú àwọn ẹ̀rí tí kìí ṣe ìwé tó jìnnà ẹlòmíì ò rí rí àkàmùlì jana ìṣèkà làlùbáni wọ́n tó ń ṣe tẹ̀lé xíìsù ẹ̀ sọmárì ẹ̀ kékeré tí ńlá bá ń wọ́ lójú àtìkà ṣùgbọ́n torí pọ́pọ̀lọpọ̀ àwọn bọ́dà àti ọmọ ń lò wọ́n jẹ́ àwọn tó kàwé lóòótọ́ ẹlòmíì ilé mọ́kì ṣùgbọ́n gbogbo tí àyẹn ni wọ́n ti tú sí èbó tẹ́ pé wọ́n tún gbọ́ yéjì wọ́gan tó ló lọ torí pé àwọn tó tu jáwọn tó nímọ̀ gidi ṣùgbọ́n lómi nítorí bó ti lọ gùn ó rò pé òun mọ kí ó dàbí mọ́ṣáláṣí kan mo ti ń kírun oríire ọdún méjì mi sọ̀rọ̀ ẹyọ kan bẹ̀ sọmọ òkú àwọn alákọ̀wé tí mo kọ́ sọ̀rọ̀ ń bẹ̀ ó yẹ lẹ́nu wọ́n rò pé bóyá ọmọ kí ó ní ojú tí wọ́n máa fi wò ni pé ìwé àwọn bẹ́ẹ̀ wọn ò mọ̀ pé ẹlòmíì tó lọ yunifásitì yẹn kó tó lọ skul ló ti ní ẹlòmíì jáde yunifásitì rántí ọ̀rẹ́ wa tó lọ yún ní Ìlọrin mi nǹkan fẹ́ mọ́ dárúkọ àwọn ìlú wọ̀nyẹn ni bàbá àfa àwọn tó ní kí wọ́n lọ skul tó dé tó lọ wò wọ́n yunifásitì ó padà lọ sọ́wọ́n mọ̀lé kékeré àwọn tí wọ́n lọ skul ti wọ́n ti fò fẹ́ǹsì wà lìjẹ́ náà ó yà lẹ́nu lóòrùn gbogbo ó ráwọn bọ́dọ̀ àwọn èèyàn tàgí a ní skul a ní mọ́tàràtà ó ráwọn èèyàn tí ó fọ́ kí ó sọ́ọ̀fù náà wọ́n fọ́ ní skul ní yunifásitì wàá rí wọn tí kíláàsì wà ń bẹ́ẹ̀ tí wọ́n máa ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ńbẹ ìwọ tó lọ mọ́tíráṣà kan tó bá dé ó padà ó jókòó síbẹ̀ ó máa lọ lékè omi ojú dúdú ojú àwọn èèyàn dúdú wọ́n rò pé bóyá ẹni tí wọ́n ti lọ skul àwọn ọmọ kí àwọn tí wọ́n lọ skul tí wọ́n mọ kí bíi kódà tí wọ́n bá wá Americas àbí wọ́n wá madu àbí àwọn marrakech almaid àwọn madaris alislamiya wàlá àròbí àwọn ọkọ èèyàn kí wọ́n bẹ̀ dáadáa àwọn hufaz wà ní yunifásitì náà àwọn tó há Kùránì sórí wọ́n pọ̀ mbẹ̀ tí wọ́n jẹ́ student ẹlòmíì medicine ẹlòmíì philosophy ẹlòmíì oríṣiríṣi course ṣùgbọ́n àwọn afáà tí wọ́n wà ń ta àwọn ròyìn táwọn ẹ̀yẹ òun ní mọ́ torí pé wọ́n ti rí wọn ti ń wọ tí wọ́n lọ skul àti pé àwọn ẹ̀yẹ ní tẹríba wọ́n ń pọ̀ wọ́n lé wọ́n ń ṣe bí ẹni pé àwọn ọmọ nǹkan kan tí wọ́n bá ti sọ̀rọ̀ nílẹ̀ kún wọn la wọn ò mọ̀ pàánà kún wọn la yẹn wọ́n gbọ́ wọn lẹ́gọ̀ọ́ ni pé ẹ kú àìmọ̀ kan bo láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún yín báyìí tàbí <laughs> ẹ̀wọ̀n èèmọ̀ ẹ̀kan bá ní àbí afáà wọ́n ti wò rálá kọ̀wé irú èmi

orin ọ̀hún tí ń sọ ìtumọ̀ orin yẹn ò bá ti ń sọ mọ́ kò sì ní ìtú náà kọ́lá ó sànù àjàre entertainment ni wọ́n ti bá ìlìjà náà ìlú ló gbé mi lọ́bẹ̀ nítorí àsìkò wa ìjábà tó dá àwa ká dáhùn ìpè rẹ̀ ìyẹn ni pé tó bá pè wá sí nǹkan halal sí wàlímà ká dá lóhùn gbá nàbí ṣe sọ ó fẹ́ ṣe ìgbéyàwó fọ́mọ rẹ̀ á lọ ó ń ṣe kó mọ ó ní bá mi jẹ́ ẹran kó mọ ò á lọ. àwọn afáà ni èyí tá à lọ ní èyí tá a bá mọ̀ wípé nǹkan wọ́n máa lọ́hùn bẹ́ẹ̀ fẹ́ ṣègbéyàwó polórin àní lọ bẹ́ẹ̀ fẹ́ gbogbo eléré àní lọ bẹ́ẹ̀ ṣílé bí àní ọtí ni wọn kó kalẹ̀ àní mọ̀ pé lọ ṣe ń bẹ̀ ó wà níbàámu kò ní takò tọ́lọ́hùn ìkan ìwà tàṣìmí ìtòlà àwọn àtìf tí mo pè ní kíkí ẹni tó sin bó wọ́n ṣe ń kí ẹni tó sin ní ṣẹ̀rẹ́ Islam ẹni tó sin yẹn ká tó lè kí yóò ṣe alhamdulillah tó bá ti ṣe alhamdulillah nígbà tó sin àwọ̀ wà sọ pé yarhamukallah kí lamúlá sọ yarhamukallah yarhamukallah ọlọ́run ọba ó kẹ́ ọ yarhamukallah láàfin dáló pẹ̀lẹ́gbọ́n náà náà tó fèsì òyà àdínkùmọ́lọ́wà yusuf lè bá àlàkùn ṣùgbọ́n ìtawọ́ sọ fún tó jẹ́ tọ́ tiwa ni pé ìyá alhamdulilah pẹ̀lú májẹ̀mú kó ṣe kí ni alhamdulilah ṣùgbọ́n tó bá sín tí ò ṣe alhamdulilah a máa wò ó náà ní ṣe alhamdulilah wallahu ta'ala alam ní ṣókí ẹ̀tọ́ mùsùlùmí kan akuli mùsùlùmí alali mùsùlùmí khamsun lórí mùsùlùmí mi márùn ni àwọn ẹlẹ́ẹ̀kẹta wàtíbá olùjànà is ká lọ síbi jìnnìza rẹ̀ yẹn níbi tí wọ́n ti ń ṣe sìtúrà tí wọ́n ti ń pa á mọ́ tí wọ́n ti ń wẹ̀ ẹ́ tí wọ́n ti ń faṣọ sí lára tí wọ́n ti ń kírun sí lára tí wọ́n ti lọ sín látẹ̀lé wọn lọ. wà ìjà àbátú dá àwa ká dáhùn ìpè rẹ̀ nígbà tó bá pè wá sí wàlíìmà tá a sì mọ̀ pé haramu ò ní ṣẹlẹ̀ ń wọ́tẹ̀ṣìmí tó làwọn àtìs tó bá sin ká sọ pé yarhamukallah ọlọ́run bá yóò fún alágbọ̀yé rẹ̀ yìí táwí tó bá mú wá látọ̀dọ̀ ọlọ́run kọlọ́mọdún wà ládẹ́ èyí tí ò bá mú wá látọ̀dọ̀ ara wa àti àṣetán ọlọ́run kó ṣàforíjì rẹ̀ fún wa àtàwọn àtẹ̀yìn ọlọ́run já bá wọlé ọlá kábà wọlé ọlá mọ́jà wà lẹ́yìn ànábì أقول قولي هذا واستغفر لي ولكم والسلام عليكم ورحمة الله وبركاته say 46 minutes.